bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ̀ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ọba fún anabiwa muhammad àlékún ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ọlọ́run bá ní ṣe fún anabiwa muhammad náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá lọ arahmatu fili islam ìkẹ́ ìkàmà kẹ́ra wa nínú islam ìkẹ́ ọmọnìkejì ẹni ìhà tí islam tọkọ sí i a ti sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ ètò rẹ̀ kọjá nípa bí ẹ̀sìn Islam bó ṣe pani láṣẹ láti jẹ́ aláàánú oníkẹ́ láàrin àwa tá a jẹ́ onígbàgbọ́ òdodo síra wa bẹ́ẹ̀ náà ló pani láṣẹ ẹni tó jẹ́ aláṣẹ ẹni tó jẹ́ olórí olùdáníjẹ ṣẹ̀rí àpawáláṣẹ oníkàṣe pẹ̀lẹ́ pẹ̀lú àwọn tá à ń dá a jẹ àwọn tí wọ́n jẹ́ ọmọ èké sharia islam ó tún pa á láṣẹ ká jẹ́ aláàánú wọn. ní ìtẹ̀síwájú nínú eléyìí arahmatu biliyatim walfaqir wadọ̀ọ́yìnfi walmiskin bí sharia islam bó ṣe pa á láṣẹ ká jẹ́ aláàánú nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ ètò ti ré kọjá bẹ́ẹ̀ náà lọ́lọ́run tún pa ni láṣẹ láti jẹ́ pé á láàánú ọmọ òrukàn á ní lójú ọmọ òrukàn lẹ́ni tó ṣe pé bàbá rẹ̀ ti kú ó sì wà lọ́mọ eke tí ò tí ì bàlágà àyè bẹ́ẹ̀ tí ẹ̀ kọ́ kò dé bá bàbá rẹ̀ lójú lójú ayé bàbá rẹ̀ ti kú tán kó tó di pé ìyá rẹ̀ bí nínú oyún ló wà tí bàbá rẹ̀ tó ti ṣaláìsí irú ẹni báwọn yẹtíìmù ni nínú ìṣẹ̀lẹ̀ Islam ọmọ òrukàn ni ní tí ìjọ ọmọ òrukàn ni pé bàbá ni ó ṣètò jíjẹ àti mímu àwọn obìnrin káwọn ọtọ́jú ilé wọn ọtọ́jú ọmọ ní táwọn ti ń wà fún nù nínú ìṣẹ̀lẹ̀ Islam bẹ́ẹ̀ tí wọ́n ń làkàkà lórí jíjẹ mímu ìyá àtọmọ tí wọn ní bá ń bá jáde láyé àjẹkọrọ ọmọ bá ń ti dìyẹ tí mò ń ó ti dọmọ òru kanu. bọ́lọ̀ ń sì pa aláṣẹ láti jẹ́ aláàánú fọmọ òru kan bẹ́ẹ̀ náà ni fakir aláìní ẹni tí ò rí jẹ tí ò rí mu tálíkà wọn fẹ́ ká tún láàánú àwọn náà lójú. wàdọ̀ọ́ìf ẹ̀ ń tari pé eléyìí ọ̀lẹ́ bí alálàáfíà ara àlàáfíà rẹ̀ ò pé irú ẹni báwọn wọn fẹ́ ká gbìyànjú ká tún láàánú tiẹ̀ náà lójú. wàlímìskín ẹni tí ò rí jẹ tó nǹkan ó ń rí ṣùgbọ́n tó ní kò tó irú ẹni báwọn náà wọn fẹ́ ká jẹ ẹlẹ́yinjú àánú ẹlẹ́yinjú òkè wọn fẹ́ ká ní fún wọn. nínú àyá alukur'an nínú suratu duha ọlọ́ni fa ammaliyati ma fala taqhar wà á mẹ́sà ilà fàlà tanihar ọ̀rọ̀ ọmọ òrukàn fàlà takọ́har má bò sí o má yẹn jẹ́ o wà á mẹ́sà il wà á mẹ́sà ilà fàlà tanihar ọ̀ wà á rí atẹ́wọ́ má má sọ̀rọ̀ tí ò dá sí bàbá wa nínú tẹ̀fsíìrù wọn tafsirul karim tafsirul karim rahman bàbá ń sọ níbẹ̀ wípé yẹn nígbà tí a ń sọ nípa aya wọn ni látúnṣe mu'amalatal yatim ẹni tó jẹ́ ọmọ òrukàn mọ́sá ìdásí o bákan náà wàlá yẹ́dìrìk sọ́dúnrúkà àlẹ́yìí má jẹ́ kí gbàyà rẹ̀ má jẹ́ òfun pínpínpín tó bá ti rọ́mọ òrukàn jẹ́ kí gbàyà rẹ̀ jẹ́ ọmọ àgbàyè dáadáa wala àtàníhàrìhó má ṣe jágbe bal akrimuhu dípò kọ́ jágbe tàbí kọ́ yẹpẹrẹ rẹ̀ pọ́nlé ní sí ni wá àtìhì tàyà sárọ̀ nítorí rọrùn fún lówó ní jíjẹ láṣọ fún wọ́sánà máa ṣe dáadáa sọmọ yusna waladika ẹgẹ bó o ṣe ń fẹ́ kí wọ́n ṣe fọ́ọ̀mà rẹ lẹ́yìn tó o bá jáde láyé tán bó o sì ní fẹ́ kí wọ́n fìyà jẹ ọmọ òrukàn náà ṣe dáadáa sí i mọ́sá ìdá sí i káwọn ọmọ tiẹ̀ náà káwọn bá dẹni yàn tó bá lọ tán. wà á masáyì láfàlà àtàníhàr yẹn ni pé ẹni tó bá tún jẹ́ alágbe náà láyàs dọ̀rọ̀mìnkà ìlàsá ilé kàlámùn yọ̀tẹ́dì rọ́dàhó amatulóbe alágbe tó wá bọ̀ má jẹ́ kọ́rọ̀ tí ó jáde lẹ́nu rẹ̀ yóò jọ̀rọ̀ tí ọ̀dà pé kọ́ bá bárabára dára rẹ̀ dàdán sàn dáre mọ̀wé tí ọ̀dà sálágbé ṣùgbọ́n dípò eléyìí ìwà tó dáa ìní òfin bá lò bàlẹ́ àti ìmáàtàyà sàrọ̀ indak ntọ́ ọba ní tọ́lọ́mba fún ọ ní kápáni láti fi ràn lọ́wọ́ fi ràn lọ́wọ́ tó ọba ní tó fún farudahu bimaruf dá padà pẹ̀lú ọ̀rọ̀ tó dáa pẹ̀lú dáadáa dáadáa ni kò ṣe sí. Imam Bukhari àti Muslim wọ́n gba àdìsí wa látara Abu Huraira ọlọ́mọba níyọnu sí i ojúṣe aláwọ̀ bá sallallahu alaihi wasallam ó ní idha amma ahadukumu nasa falyukhaffif tábàrẹ̀ tí ń kírun nínú yín tí a taari wájú kó máa jẹ́ ìmáàmù kó nítọ̀hún ntọ́ba ká lórí irun má jẹ́ ogún o ntọ́ba gùn ntọ́ba ká lórí irun jẹ́ ó kéré àmì fàágùn má lò lórí irun o ntí ò ní jí ṣe bẹ́ẹ̀ ni pé. Pe فإن منهم الضعيف والكبير فإن منهم الصغير والكبير والضعيف والمريض ntí òní jẹ́ ọ̀kan tó gùn pọ̀ lórí ìrun ni wípé àwọn tó ń kírun fún sọ̀gírù ọmọ kékeré ọ̀bẹ nù wọn àgbàlagbà ọ̀bẹ nù wọn ẹ̀ńtàrà rẹ̀ ò le tó tọ́jọ́ lẹ ọ̀bẹ láàrin wọn kódà marid ẹ̀ńtàrà rẹ̀ ọ̀yá gan ọ̀bẹ nínú àwọn tí wọ́n tó lẹ́yìn rẹ̀ tọ́ọ̀bà wá kírun tọ́ọ̀ síwájú kírun fáwọn èèyàn ìtọ́ọ̀bà kà ń bẹ́ẹ̀ jẹ́ ọmọ níwọ̀n. fàyín sọ́la wàhádàwò tọ́ọ̀bà wá kírun níwọ̀ nìkan ṣoṣo bọ́bá wù ọ́ parí bákọ́ra tún fi alẹ́ mùrán sí tún fi nìsáì fi kẹta fàlìyẹ́sìl kẹfàṣà bọ́bá sì wù ọ́ fàlìyẹ́sìl kẹfàṣà bọ́bá sì wù ni o sì fàgùn tó. yẹn ni pé láàrin náà wọ́n tún jẹ́ àmọ̀ wípé lára àwọn tó yẹ ká ṣe dáadáa sí ká jẹ́ oníkẹ́ aláàánú sí làwọn tí wọ́n jẹ́ ọmọ òrukàn aláìní rárá ẹ̀ńtọ́lẹ̀ àbí aláìní ẹ̀dàkùn ọ̀dọ̀wọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù nínú mọ́ṣáláṣí ní pàtàkì jùlọ àwọn ọmọ wa tá a rán lọ sílé kí ó lásìkò sìn kọ́lọ̀njẹ́ kí wọ́n ní àlùbáríkà kọ́lọ̀njẹ́ kí wọ́n ṣoríire yẹn ni wípé tá a bá ń kírun á ń láti lákèésí àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn wa òjíṣẹ́ aláwọ̀ bá sallallahu alaihi ànábì àti máa ní lérò pé súrà báyìí àyà báyìí ewé báyìí ńlò wọn kà lórí irun wọn tó bá ti dórí irun bá tó bá ti lé ń gbọ́ tọ́mọ kan tí bá ń sunkún nínú àwọn obìnrin tí a ń kírun lẹ́yìn rẹ̀ gbogbo ń tọ́fẹ́ kà tọ́fẹ́ gùn ànábì ọ̀yà sí ni máńbé máńbé máńbé kò ní jí ogun kọjá bó ti yẹ torí kíni rahmatan bidhalika sọgìr torí pé ó fẹ́ ṣàánú ọmọ kékeré èyí ń bẹ lẹ́yìn rẹ̀ tí ti ń sunkún nínú àwọn tí wọ́n ní ká ṣe àánú bákan náà arahmatu bil jahili aláìmọ̀kan ẹni tí ò mọ nǹkan bóyá kẹ́kọ̀ọ́ tó fẹ́ kọ́ kí ó àbí tó fẹ́ kọ́ ẹ̀kọ́ òwe àwọn bá ní wọ́n fẹ́ ká láàánú wọn ọlọ́run ló ṣàánú rẹ ìkẹ́ ọlọ́run lórí gbà tó fi dẹ́n tó ṣe pé ìwọ náà wà ń kọ́yàn ọlọ́run lọ́kẹ́ ọ àánú ọlọ́run ló lé ọ bá máa ma wò pé à ń sórí eléyìí tí orí ẹ̀ ti kú pátápátá ni aka fún bíi ẹ̀ márùn aka fún bíi ẹ̀ mẹ́jọ ọlọ́run ló ṣàánú tiẹ̀ náà fàbímọ́ rahmat mina láyé lè ń ta làwọn àrùn ọlọ́run ìwọ náà rí gbà ọlọ́run ni máa ń jẹ́ kórí èyàn ò pé ẹni tó kórí náà kọ̀sà ẹ̀kọ́ pamọ́ fọlọ́run ọ wà fún un ló fi kọ́ lẹ́kọ̀ọ́ imam muslim kọlọmba nìkẹ́ wọn wọ́n gba hadithi kan wá látọ̀dọ̀ muawiya ibn al-hakam al-aslami kọlọmba nìyọnu sí i ní bayna ana usalli ma'a rasulillahi sallallahu alayhi wa sallam ibi atasa rajulun minal qawm fakultu yarhamukallah oníjọ́ kan àwọn ń kírun lẹ́yìn òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam láàrin ìgbà táwọn ń kírun lọ irun tí ì parí ìdí àtọ̀ṣà rajulun lárakùnrin kan lọ́ba sín pínsín lórí irun nínú àwọn tí wọ́n tó lè yára bi fakultu yarhamukallah gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí mo sì gbọ́ ni pé bí èèyàn bá ti sín èèyàn ó ṣàdúrà fún pé ọlọ́run ọkẹ́ ọ mo bá sọ pé ọlọ́run ọkẹ́ lórí irun. faromani alqawm bi absorihim làwọn bá bẹ̀rẹ̀ sí ní fojú lẹ̀ mí wọ́n fojú kọ́ mọ́lẹ̀ wọ́n fojú bá mi wí. fakultu ẹ ọmọ èké sì ni mí mo á sọ pé wà á sákìlà òmìyà máa ṣàánúkọ́m tàǹdọ̀rọ̀ na ìláyà ìyá mi ò lọ́lọ́ yorùbá lè sọ pé bí orí ìyá mi o ṣùgbọ́n túmọ̀ rẹ̀ nínú èdè lárúbá ni pé ìyéèyàn ti fi abẹ́ jóná tàbí ìyéèyàn ti ṣàfẹ́kù onítàn. má ṣáánú kan kí ni tọkọlù yín tẹ sáwọn wò mí. Ah. fàjáàlú yadribu nàbí àìdíhìm aláfọ xaadíhìm ní abẹ́rẹ́ sí ní fi ọwọ́ wọn wọ́n fi ń lu ìtàn wọn báyìí. wọ́n á rí wípé wọ́n fẹ́ kí n sọ mọ́tà ni wọ́n fẹ́ kí n dákẹ́ ni. Ah, fasakatu èmi náà bá yà dákẹ́. falamma salla rasulullahi sallallahu alayhi wa sallam bàtà níbi wàá kírun tán mo ti ń wò pé hey kí ni mo fẹ́ bá lẹ́nu ànábì lónìí o kí lóò ànábì náà sọ sí mi o ṣùgbọ́n nígbà tá ànábì kírun tán a fàbí àbí wà wà omi mo fi ìyá mi àti bàbá mi mi ìyá òun sí ọlọ́run. ma ra'aytu mu'alliman qablahu wala ba'dahu ahsana ta'liman minhu fa wallahi ma kaharani wala darabani wala shatamani. ó ní mo fọlọ́hàn ọba ọba alágbára mi búra o níjọ́ mo ti délé ayé n tí ì rí olùkọ́ kan síwájú ànábì tàbí lẹ́yìn gbàtà ànábì jáde láyé tán ìrò olùkọ́ tọ́mọ̀yàn akọ́lẹ́kọ̀ọ́ dáadáa tí ó wàá máa ní kọ́ ju ànábì lọ ìrìn fọwọ́lá mọ̀fọ́lọ́wọ́n bá búra má kàhárà ni ànábì ò tiẹ̀ jágbe má mi wàlá dọ̀rá bà ní kò lù mí kankan wàlá ṣàtàmà ní kò bú mi kò bá ń wí. ṣùgbọ́n kí ni táwọn ẹbí sọ ó ní inna hadhihi salata la yasluhu fiha shay'un min kalami an-nas innama huwa at-tasbihu wat-takbir wa qira'atul Qur'an rawahu Muslim. ó ní táwọn ẹbí sọ fún mi ni pé arákùnrin inna hadhihi salah irun tó rí yìí shay'un min kalami nas la yaslu fiha gbogbo ń tọ́jà mọ́ ọ̀rọ̀ èèyàn à ń báyàn kan sọ̀rọ̀ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò lẹ́tọ̀ọ́ ká máa ṣe irú ẹ̀ lórí irun ló ń gbàtà bá ń kírun lọ́wọ́ innamu wa tasbih ṣùgbọ́n àrùn táǹkì kí là ń ṣe mẹ́ àfọ̀mọ́ là ń ṣe fọlọ́ takbir kásẹ̀ láwà láàyè rẹ̀ àfọ̀mọ́ láàyè àfọ̀mọ́ wa qira'atul Qur'an kùránì káke láwọn àyè ibi tó ti yẹ káke Imam Muslim ló gba hadith yìí wá níta fẹ́ fà ọ́ láàrin ni pé ẹ wo àánú ànábì ẹ wo bó ṣe tóbi tó sí arákùnrin sàbẹ̀ ànábì òní talẹ̀ tó ń pariwo lórí ìrún lẹ́ẹ̀kan ẹgbẹ́ bọ́ síbi ẹ wá fún lẹ́gba ànábì ò ṣe bẹ́ẹ̀ ìwọ náà jẹ́ aláàánú fáláìmọ̀ kan ọmọ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lábẹ́ rẹ wọ́n máa sọ̀rọ̀ burúkú sí wọn orí wọn ti dọ́ọ̀lù jù wọn ti ẹ̀ fi sẹ́yìn yàn àwọn kí wọn ò fi sẹ́yìn yàn ọ́ máa bẹ lọ́n kọ́ lọ́wọ́ bá jẹ́ kí sẹ́ẹ̀rí ọyọ ni ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn. yàtọ̀ sílẹ̀ yẹn atúnrí kanu hadith wọn lòdì sí ọlọ́wọ́ bá sallallahu alaihi wasallam ní mọ́ṣáláṣí níjọ́ kan àwọn sàbẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ lárúbáwò oko kan òun náà ń bẹ pẹ̀lú ànábì ìtọ̀ wa ń gbọ̀n ọba ara bọ́ sórígun kan nínú àwọn òrígun mọ́ṣáláṣí ní wọn bẹ̀rẹ̀ sí ní tọ̀ ní tiẹ̀ yá lárúbáwò oko ni làwọn sàbẹ̀ bá fẹ́ gbáya fẹ́ jẹ́ àgbẹ̀ mbọ̀ ni wọ́n ń tọ́ sí olùkọ́ ní mọ́sálásí ló ń tọ́ sí ànábì ni ẹ́n ẹ́n ẹ̀fílẹ̀ ẹ má dà tọ́ máa ń di ẹjẹ́ ó tọ̀tọ̀ rẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ nígbà ọ̀tọ̀ tán ànábì wa ní ẹ lọ pa mi gara ọ̀yẹ̀ kan wá kẹ wá dà sórí ìtọ̀ náà kó lè jẹ́ pé omi tọ́pọ̀ ń yọ pa oró ìtọ̀n yọ sọ ìtọ̀n yọ sọ di mímọ́ wọ́n bá ṣe bẹ́ẹ̀ nígbà ṣe bẹ́ẹ̀ tán ànábì wa pe arákùnrin pé sórí mọ́sálásí wọn ò kọ́ fún ká máa tọ̀ tàbí ká máa ṣe gá sínú rẹ̀ abẹ́gbìn àbídọ̀tí mọ́ṣáláṣí ò sì fi léyìn ṣùgbọ́n mọ́ṣáláṣí wà fún ìbẹ́lọ́n ìkírun ìsàfọ̀mọ́fọ́lọ́n ìké àlùkòrán ìtì ẹgbẹ́ mọ́ṣáláṣí kalẹ̀ fún un. a arákùnrin wa wo ànábì báyìí pé olùkọ́ ló dáa tó báyìí ló farabalẹ̀ báyìí níbi ìsàlàyé ọ̀rọ̀ fún ni arákùnrin wa gbọ́wọ́ òkè ó wá ń ṣàdúrà pé Allahumma rahamni warham muhammadan wala tarham maana ahadan. ìrẹ́ lọ́wọ́ báwo ọlọ́run kẹ́mi anabi muhammad ọlọ́run bá ní kẹ́ lẹ́yìn àwọn méjèèjì ọlọ́run mọ́kà ní kankan mọ́. kí ni tá a fẹ́ láàrin ni pé àwọn tí wọ́n bá jẹ́ aláìmọ̀ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ni ọ̀làánú wọn lójú àwọn pé n tó ń ṣe ọ̀dà tó bá mọ̀ pé n tí ọ̀dà ni kò ní í ṣe é ó sọ̀rọ̀ àpè lákìyèsí torí pọ́mọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n ṣàlàyé fún bí ẹ̀mẹ́ta ó wá abílẹ̀ rè kọ̀ wá tí ì rí wí ìgbà tí ní ẹ̀dá ló tàbí kó fún lẹ́gba kífìlà orí rẹ̀ ọ̀já bọ́ ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ajẹ́ oníkẹ́ aláàánú ẹ̀jẹ̀ akọ́ṣẹ́ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n jẹ́ asir àwọn tí wọ́n bẹ nígbèkùn sẹ̀ríà náà tún pa wá láṣẹ oníkàrípa ṣe dáadáa sáwọn tí wọ́n bẹ nígbèkùn Ọlọ́hun bá subhanahu wa ta'ala nínú suratul insan ọlọ́run ní inú suratul Ihsan ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé wa yut'imuna at'ama ala hubbihi miskinan wa yatiman wa asira ọlọ́run sọ nípa àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo àwọn tí wọ́n fi àlùjáde onídàra tí wọ́n fi ṣe fàjẹ́ lára àwọn iṣẹ́ rẹ̀ tí wọ́n gbélé ayé ṣe ni pé wa yut'imuna at'ama ala hubbihi miskinan wọ́n máa fáwọn yẹn lóúnjẹ jẹ bó ṣe pé àwọn gangan wọn bùkátà sóúnjẹ oúnjẹ àwọn gan nífẹ̀ẹ́ sóúnjẹ wọn ṣùgbọ́n wọn ò gbọ́ láfọmọnìkejì wọn lórí ẹ̀mí ara wọn aláìní wọn ò fún lóúnjẹ jẹ ọmọ òrukàn wọn ò fún lóúnjẹ jẹ asir ẹni tí ń bẹ nígbèkùn ẹni tí ń bẹ lóko ẹrú wọn ò fún lóúnjẹ jẹ yẹnni pé ẹdá kan ẹnì kọ̀ọ̀kan wa náà ẹjẹ́ ajẹ́ kan náà wọn tó ṣe pé wọ́n máa ṣe àánú káwọn náà kàlẹ́ bá rí àánú ọlọ́run àwọn àǹfààní wo ni ó máa jẹ́ tiwa ìkíní bẹ̀ ni wípé ẹ bá ti ń kẹ́ ọmọnìkejì rẹ̀ irú ẹni bá náà yóò máa rí àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò máa rí gbà àánú ọlọ́run yóò mú irú ẹni bẹ́ẹ̀ yóò mú dáadu ọlọ́run ṣàánú ẹni kọ̀ọ̀kan wa. lára àwọn àǹfààní tí mẹ́bẹ̀ ni pé la yastahiqqu rahmatallahi ta'ala illa rahimun kò ní sẹ́nì kankan tí ó lẹ́tọ̀ọ́ sí kí ọlọ́run ẹni pé kò sẹ́ni tó lọ́wọ́ bọ́ kẹ́ àyàfi arọ̀hìmọ́n àwọn tí wọ́n máa ń kẹ́ ọmọ nìkejì wọn ìwọ náà látòní lọ gbé pinnu ní azimu pinnu pé látòní lọ ìmà sìkẹ́ ìmà sànú ọmọ nìkejì mi àwọn tí mò ń bẹ lókè wọn ìmà sànú wọn kọ́lọ́wọ́n bá ti ń bẹ lókè tèmi kó lè bá sànú èmi náà so èké lára ẹ̀ náà nù lára ẹ̀ náà tó ni pé kéèyàn máa sànú ọmọ nìkejì ẹni ama máa fa kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó nífẹ̀ẹ́ sí onítọ̀hún ẹni lọ́n bá wá kò ní ma lórí pọ́lọ̀ nìkan ní nífẹ̀ẹ́ rẹ̀ malako jibiri yóò máa nífẹ̀ẹ́ onítọ̀hún gbogbo àwọn màláíkà pátá wọ́n máa nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo àwọn tí ń bẹ ní sámà wọ́n máa nífẹ̀ẹ́ onítọ̀hún lẹ́yìn rẹ̀ wọ́n wà á pariwo fáwọn tí ń bẹ lórí ilẹ̀ pé tọ̀ ẹ máa nífẹ̀ẹ́ lágbájá torí pọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ rẹ̀ àwọn màláíkà náà sì nífẹ̀ẹ́ rẹ̀ lọ́ọ̀bà adẹ́n tó gbogbo ẹ̀dá torí pé ó jẹ́ ẹlẹ́yinjú àánú oníkẹ́ fọmọnìkejì rẹ̀ lára ẹ̀ náà tún ni wípé min athari rahmatillah inzal almator bàbá tí ilé ń kẹ́ra wa tá à ń sàánú ara wa ọlọ́run ó máa kẹ́ wa yóò máa sàánú àwa náà òjò ó rọ̀ bó ṣe yẹ kọ́rọ̀ lódiwọ̀n tá a bùkátà sí tí ò ní daléwó tí ò ní fomíyalé tí nǹkan ò ní bàjẹ́ nígbà wo ni ìgbà táwa náà tá a bá ń sàánú ara wa tá à ń kẹ́ ọmọnìkejì wa ọlọ́run ọba subhanahu wa ta'ala yọ máa ṣàánú wa yàtọ̀ sílẹ̀ yòó ni wípé ọgbà tábà ti ń kẹ́ra wa tá à ń ṣàánú ara wa àánú ọlọ́run á máa rí gbà àforíjìn á máa rí gbà látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo àtàbà sọ pé a sá máa nífẹ̀ẹ́ ara wa níṣẹ́ a máa kẹ́ra wa a máa ṣàánú ara wa ni alijanna iyadaru rahma la yadkhuluha illa rahimun ẹ bá ti ń ṣèké ọmọ nìkejì tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà onítọ̀hún lára àwọn tí ó fi àlùjáná onídàra tí ó fi ṣe fàjẹ lára ènìyàn wa torí pé àlùjáná kò sẹ́ni ẹ̀ka tí ó wọ bẹ́ẹ̀ o illa ar-rahimun bi rahmatillah àfọ̀n tí a bá ń ké ọmọ nìkejì wọn pẹ̀lú pọ́lọ́wọ́n bá ó fi hàn ṣe kòǹgẹ́ pé kàmákì àwọn èèyàn ẹni pé tí bá ń kẹ́ ọmọ nìkejì rẹ̀ ti ń ṣàánú rẹ̀ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ ẹni tí bá ń ṣìkẹ́ ọmọnìkejì rẹ̀ tí bá ń ṣàánú rẹ̀ ààyè tó ga fíofío lónítọ̀hún òníyọ́ wà nínú àlùjáde onídàra tó bá dijọ́ gbìndàlù kíámà lára àǹfààní tí mẹ́ńbi ìmọ̀ ṣìkẹ́ ṣàánú ọmọnìkejì ni pé dẹ̀lí ìlú ríkọ̀tìlkọ́lbì wọ̀sùnmùwì nẹ́fṣì ẹni tí bá ń ṣe báwọn bọ́kàn rẹ̀ ọ̀bà tí ilẹ̀ yóò padà dẹni tó ṣe wípé ọkàn rẹ̀ ọ̀ máa bí kò ṣe pé ìjẹ́ aláàánú oníkẹsọ́mọnìkejì ọ̀ ń tọ́ka sí pé irú ẹni báwọn ẹ̀ ń tọ́ka rẹ̀ lẹ́ni ẹni tó ṣe pé dáadáa ó yẹ ká fi ròyìn rẹ̀ ẹ̀mí rẹ̀ ńlẹ̀mí rẹ̀ ẹ̀mí tó ga ni kì í ṣẹ̀mí tó yẹpẹrẹ lára náà tó ni wípé ìṣáàtú rahma bayna afrodil mujtama'i bùbá tá a bá ti ń kẹ́ra wa tá à ń ṣe àánú ara wa àánú ọlọ́run bá subhanahu wa ta'ala ìkẹ́hùn yóò wá di tó ṣe wípé yóò máa fọ́n ká láàrin mọ̀jú mú wa gbogbo wa pátápátá a wà ní tó ṣe pé àjọmọ̀ wa kẹ́ra wa. níta fẹ́ fàyọ nínú atótónu ni wípé nínú ṣẹ̀ríà Islam wọ́n fẹ́ ká jẹ́ ẹlẹ́yinjú àánú oníkẹ́ láàrin ara wa ṣàánú ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí ẹni tó sunkún wá sọ́dọ̀ rẹ̀ má jẹ́ ó sunkún padà gbogbo ntọ́ ọba ní láti fi ṣàánú rẹ̀ láti fi ràn lọ́wọ́ omijì ojú rẹ̀ bó o ní òsè ní tó sunkún padà lọ sílé gbìyànjú kọ́ ṣàánú rẹ̀ kẹ́ kọ́lọ́mù bá subhanahu wa ta'ala kọ́lébà kẹwọ̀ náà ẹ̀ ń torí wípé ó lágbára lọ láti lè ṣiṣẹ́ ó lówó ó mọ okòwò ṣe ṣùgbọ́n kò rí owó tí ó fi dá okòwò irú ẹni bá ń ṣàánú rẹ̀ kẹ́ ẹ̀ bó bá ti kẹ́ ìwọ náà ó rí kẹgbà àlékún oore àlékún òkè ọlọ́run yóò máa jẹ́ tiẹ̀ àánú ọlọ́run kò ní rí ọkọ́ kété ẹ̀dá kan já gbìyànjú ká jẹ́ oníkẹ́ láàrin ara wa ọmọ òrukàn kẹwọn ọ̀lẹ ẹni tí ò lágbára tí ò léegun láti ṣiṣẹ́ kankan ọmọ kẹ ọmọ ṣàánú rẹ ní ìwọ náà fi máa rí kẹgbà nígbà yá níbi sọlá àlùsálàm èèyàn méjì kan wọ́n ń bẹ ẹnìkan náà méjèèjì ó nìkan ní ń dá ṣiṣẹ́ nínú iṣẹ́ tó bá ṣeun ibẹ̀ ni ó ti ra jíjẹ mímu nǹkan àná nǹkan lò fẹ́nìkejì rẹ̀ ẹnìkejì rẹ̀ òun ò ṣiṣẹ́ ṣùgbọ́n ọmọ ń lọ kakíw ọlọ́mọ ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam èyí tí máa ń ṣiṣẹ́ àwọn sẹ́mọ̀ ṣàìtọ́n ó burú àwọn tí ọ̀dà yóò máa gbé síyàn lẹ́mìí ṣàìtọ́n wa ń sọ fún un níjọ́ kan pé àà sí wò rí pé rẹ̀ jẹ ni ìwọ wà ń dá ṣiṣẹ́ òun á lọ ń kẹ́kẹ́ sí wọ́n ọmọ kéwọ́ kọ́ ni wọ́n lọ bá nàbí pé tọ́ eré òjíṣẹ́ ọlọ́run láwọn ní báyìí mi àti ẹlẹ́jọ́ ń gbé o èmi nìkan mò ń dáṣẹ́ sí o oúnjẹ tá à ń jẹ́ ńlẹ̀ èmi nìkan mò ń pèsè rẹ o ànábì ni à máa nítorí ń ṣe má dáwọ́ ẹ̀ dúró máa tẹ̀ wájú ah, bóyá tìtorí tiẹ̀ lọ́n fi ń sàánú rẹ̀ tó fi ń gbọ́jà kalẹ̀ tọ́jà ń fi ń tà tó fi ń rówó ọmọdélé bí àtẹnìkejì rẹ̀ lọ́n wò sọ́ọ̀mà ni yẹnni pé tó bá ń sàánú ọmọ nìkejì tó bá ń kẹ́ wọn má fọkàn sí wípé ẹni tí mò ń ṣe dáadáa sí kó ní o lè bá a ṣe dáadáa sí mi lọ́wọ́ ọ̀la o lè má ṣe dáadáa sí ọ wọ́n á mọ̀ torí pé kò ṣe dáadáa sí ọ kó a ní pé ah látọ̀ ní lọ́yìn sí ní ṣe dáadáa sẹ́nìkankan mọ́ ọba ṣe bẹ́ẹ̀ ò ní ikhlas tọ́ọ̀bà kẹ́yàn tọ́ọ̀bà ṣe dáadáa sí yàn kẹ́ ṣe dáadáa sí nítorí Ọlọ́hun subhanahu wa ta'ala àwọn Yorùbá ní bàbá sóore fẹ́ni kúkúrú ẹni tó gùn ní sàn padà fún ni jẹ́ ẹlẹ́yinjú àánú oníkẹ́ẹ́ fáwọn tí wọ́n jẹ́ ọmọ òrukàn àwọn tí wọ́n jẹ́ aláìní àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ àwọn tí èsì tá a lè pè wọ́n ní kọ̀ọ̀ságbé kó sì làkọ̀làkọ̀ ságbé jẹ́ aláàánú jẹ́ oníkẹ́ fún wọn. ọmọ kéékèèké náà jẹ́ ń tọ́ ọmọ kẹwọn láàánú wọn lójú má ṣàìdá sọmọ kékeré kankan. bákan náà ìrẹ́tọ̀ jẹ́ olórí ìrẹ́tọ̀ jẹ́ adarí jẹ́ ń tọ́ jẹ́ aláàánú oníkẹ́ láàánú ọmọnìkejì nìṣojú. ọlọ́run bá subhanahu wa ta'ala ìgbà tí ń sọ nípa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní fabima rahmatin minallah linta lahum yẹni pé wọ gangan tí mò ń bá sọ̀rọ̀ yìí máa rọ̀ fáwọn èèyàn ọlọ́run sọ fún ànábì wípé àánú ọlọ́run ìkí ọlọ́run ńlórí gbà tọ́lọ́run fi jẹ́ kọ́ ọ̀rọ̀ fáwọn sàábẹ́ rẹ̀ walau kunta faddan ghalidhal qalbi tó o bá lọ jẹ́ oníwà abú ẹ̀ńtọ́kàn lé lamfaddu àwọn èèyàn ò fọ́n ká kúrò àwọn Yorùbá fi sọ pé má rorò àgbà tó rorò yìí kó yàn án jọ ẹ dákun rẹ tó ń gbọ́ mi nílé kọ́nà ọba kó sànù ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ajẹ́ ọlọ́kàn lílẹ̀ ẹ má jẹ́ alẹ́ mẹ́nì kankan ọmọ tí ń gbọ́dọ̀ rẹ má lè mà ọmọ ọ̀dọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ má lè mà àwọn ọmọ rẹ gangan alára má lè mà wọn jẹ́ aláàánú jẹ́ oníkẹ́ẹ́ bọ́ọ̀bà bọ́mọ wí kìí sàdá láàfin bọ́mọ wí wọ́n bá bọ́ máa wí kì í ṣe ìbọn lèyàn fi máa ń bọ́ máa wí gbogbo ẹ̀ kò sí ìta ìrí gbọ́ kò sí ìta ìrí kà kò sí ètí ò tí ì ṣẹlẹ̀ nínú àwọn ìwé ìròyìn tàbí ní ìta kà tàbí ìta gbọ́ láti bí móhùnmáwòrán tàbí láti bí rédíò àsọ̀rọ̀mágbèsì ẹ jẹ́ á jẹ́ aláàánú láàrin ara wa àwọn tí wọ́n jẹ́ ìjọba ẹ jẹ́ á jẹ́ àánú láàrin wa àtàwọn tó ṣe pé à ń ṣe ìjọba lé lórí bá a ṣe wá ṣe dáadáa séèyàn náà bákan náà agbọ́dọ̀ jẹ́ tó ṣe pé á láàánú ẹranko lójú ìgbà yà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam anábìrin rẹ̀ kọjá lọ níjọ́ kan ó wá kọjá lẹ́gbẹ̀ẹ́ ràkúnmí kan ó wá rí ràkúnmí ilé tó ṣe pé ìsà ń sunkún ni ìsà ń sunkún ni ah anábì wa súnmọ́ anábì wa rẹ̀ kí ni pọ́ lẹ́kún ràkúnmí wa sọ wípé tọ́ ọ̀gá tó níhun ìmọ̀ ń fi ń ṣe sẹ́ni bàjẹ́ bóun ṣe alẹ́ wò kóun ó ṣiṣẹ́ tó oúnjẹ tí ń fóun oúnjẹ tí èyí ò ní kìí sí fóun ń sinmi níbi iṣẹ́ tó ń ṣe ànábì wàá rẹ̀ òtù ọwá nítọ̀ tálẹ̀ ń tó nira kún mi wọn ni à ọ̀dọ́mọkùnrin kan ní nínú àwọn ansọ́ọ̀rù ànábì wàá ni wọn ó pè wá nígbà tó dé ànábì ni a ẹ bẹ̀rù ọlọ́run látàrí àwọn dábàá yìí ẹ bẹ̀rù ọlọ́run lára wọn ẹ má fìyà jẹ wọn mọ́ ràkúnmí yìí ó sọ fún mi ó lòun fi sẹ́ pa ń lórí bí iṣẹ́ ṣe wá pọ̀ tó náà oúnjẹ mọ́nbé báyìí ń lòun fún oúnjẹ ẹni pé bá a ṣe ṣe dáadáa sọmọ ẹ̀dá ènìyàn bẹ́ẹ̀ náà la ṣe gbọ́dọ̀ ṣe dáadáa la gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́yinjú àánú oníkẹ́ fáwọn tí wọ́n jẹ́ ẹranko àmàrí inú èèyàn tó ṣe wípé torí olóńgbò ní èèwọ̀ náà àmàrí onísìnà tó jẹ́ pé torí pọ́sàánú ajá lọ́lọ́wọ́n bá subhanahu wa sọ pé tọ́ wọ́n náà dọ́mọ àlùjànnà látòní lọ nínú hadith anabi sọ pé ọ̀n dìbà tí mura àtún fi hìrọ̀ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ arábìnrin kan wọ́n fìyà jẹ yọ wọ̀ náà lọ́n torí kíni torí mùsù kan bó ló ṣe jẹ́ mùsù yìí ó dè malẹ̀ olóńgbò yìí ó dè malẹ̀ kò fún lóúnjẹ jẹ kò fún ní mímu kò sì túlẹ̀ kó lọ jẹun níta kò fún lóúnjẹ kò tún túlẹ̀ kó lọ wá ní tí ó níta lórí ibi tó so mọ́ ibẹ̀ ló gbẹ sí ibẹ̀ ló kú sí. Si anami tó bá dijọ́ gbé dàlùkì àmà irú arábìnrin bẹ́ẹ̀ yọ wọ ní ọlọ́run tó bá dijọ́ gbé dàlùkì àmà arábìnrin kan oníṣìnà ni ṣùgbọ́n níjọ́ kan ń rí kọjá lọ ògbẹ́ngbẹ́ ògbẹ́gbẹ́ kọjá bó ṣe yẹ ọba rí kànga kan oko bẹ̀ nígbà oko nù kànga yìí ó bomi jáde kúrò ńbẹ̀ ó mumi nígbà mumi tán ó jáde bó ṣe á jáde tán bíbojú sí òbojú wò ọba rí ajá kan ògbẹ́ ti gbé ajá ń débi wípé ó bẹ̀rẹ̀ sí ní jẹ yanrìn tútù ó ní aa irú ìgbẹ́ burúkú tó gbẹ mí lẹ́ẹ̀kan náà lọ gbé ajá yìí o kí lárakùnrin wá ṣe ó wá bọ́ bàtà tí mẹlẹ́sẹ̀ ó yọ ọ́ lẹ̀ ó wá kó sínú kànga ó wá fi bàtà ee bu omi ó wá fi ẹnu gbé bàtà ee ó fọwọ́ àtẹsẹ̀ ee wá òkè tè jáde síta bó ṣe á jáde omi yìí ó wá ajá yìí ó fún mu ànábì sọ pé ọlọ́run wá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí kíni torí kó ṣe dáadáa sí ẹranko ẹ dákun bá a sì ṣe dáadáa séèyàn bẹ́ẹ̀ náà là á ṣe dáadáa sí ẹranko kódà bọ́ bá pa ẹran ànábì pa wá láṣẹ ó ní ọ̀bẹ tẹ́ ẹ dù rí i pé mú dáadáa kó lè bá a gbádùn pípa ẹ dákun já bẹ̀rù náà bá àwa tá à ń pẹran láwọn àyè oríṣiríṣi náà ti máa ń pa ẹran bá a ṣe ń àní dùn tán gbogbo wádàjù méjèèjì sọrùn méjèèjì tí wọn fẹ́ ká gé màrí òhùlùkọ́mù àní gé pé wọ́n kàn ra fọbẹ̀ yín báyìí lọ́rùn báyìí ní kò ní tí ì kú tán wọ́n ti gé ẹsẹ̀ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin màálù ò ní tí ì kú tán èèpè ìbò wọ́n ti dà iná wọ́n ti kanjọ ẹ̀já bẹ̀rẹ̀ lọ́wọ́ bá arrahimun yarhamuhumullah kọ́lọ̀ nǹkan kẹ́ni kankan wà rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar.